سورة الفلق بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. قل أعوذ برب الفلق. sọ pé mo sáde olúwa òwúrọ̀ kùtùkùtù. min sharri ma khalaq. kúrò níbi búburú ohun tí ó dá. wa min. شر غاسق إذا وقب àti kúrò níbi búburú ti òru nígbà tí ó bá sùn biri biri. ومن شر النفاثات في العقد àti kúrò níbi búburú àwọn òpè náà tí wọ́n máa ń pọ̀fọ̀ sínú kókó tí wọ́n ń ta. ومن شر حاسد إذا حسد nígbà tí ó bá ń ṣe ìlara.